celebrate àdéhùn ni nínú wọn máa ń dùn sádéhùn ni wípé lè ànà islam jẹ̀ríyẹ torí pé islam jẹ̀ríyẹ kánà báàdà nùzúlì màídà lẹ́yìn ìgbà tí àyà sọ́ọ̀tù màídà ti sọ̀kalẹ̀ ó ní jẹ̀ríyẹ ibn abdullah al-bajali olódàsí kí ni ìtumọ̀ wọn yẹn ìtumọ̀ yẹn wípé àyà wàmùsáhù bẹ̀rù ó síkú wà àrìjúlẹ̀kùn ilẹ̀ nìkan àbẹ̀yìn. Ipe ẹgbẹ́ àyà yìí ni làwọn alùsùnà ni wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí nípa àlùwájì fìlọ̀gọ́sì àlùwájì fèrèjì àlùgọ́sì. Èyí tó sọ̀rọ̀ yẹn nípa fífọ ẹsẹ̀ èyí tó sọ̀rọ̀ yẹn nípa fọ ẹsẹ̀ tàbá wọ táàbù sọ́ọ̀sì torí bọ́lọ́n sọ pé wàm sáhù bẹ̀rù ó sì kún wá àrìjúlẹ̀kùn ilẹ̀ kàbẹ̀ ẹpa orí yín bákan náà kẹfù ẹsẹ̀ yín fátíà tó bẹ níbi láàmì yẹn ó túmọ̀ sí pé ọlọ́run bá so wọ́n papọ̀ pẹ̀lú fàksílù òjò àkùnmí ìfẹ́ máa lọ dítẹ̀sì náà ń bẹ̀rù pé ẹ̀fọ́ ojú yín ó máa gbé mọ̀ fúlù fàksílù ó náà ní wá àrìjúlẹ̀kùn àwọn ìpínlẹ̀ yìí bákan náà wọ́n tún wá máa ń ka kẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì kẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì náà máa ń kà ó ní kẹ̀rọ wa arjulikum ila al-ka'bayn yóò adé wamsahu bi ru'usikum wa arjulikum ila al orí yín ẹ ojú ẹ orí yín bákan náà kẹ́ ẹ ẹsẹ̀ yín tẹ́ ẹ bá ti fún láàmú wa arjulikum tẹ́ ẹ bá ti fún kẹsọ̀rọ̀ ó túmọ̀ sí pé pípa ló túmọ̀ sí tẹ́bá fún fatia fífọ̀ ló túmọ̀ sí méjèèjì làwọn tàbí òun rí lọ́dọ̀ àwọn sàhábà so yíba torí ẹni sheikh muhammadu amina shanketi ló sọ pé rìwáyà kẹsọ̀rọ̀ kò rọ́ǹg ó ní ìdí tí òfin rọ́ǹg ò ní wípé tá a bá ka rìwáyà kẹsọ̀rọ̀ a kà á fẹ́ ni tí ó wọ ìbọ̀sẹ̀ tá a bá ka rìwáyà fatia a kà á fẹ́ ni tí ó wọ ìbọ̀sẹ̀ méjèèjì ẹni àwọn tàbí òun mú lọ́dọ̀ àwọn sàhábà tá a máa ń ṣe ṣùgbọ́n nígbà yẹn àdádálẹ̀ àwọn ṣíà àti kàwárì ó ti fojú hàn àwọn ṣíà lọ́dọ̀ tiwọn àwọn ọ̀gbà alimasro àwọn àgbà alibusul àwọn sọ pé aliwájib fèrèjì alibusul èyí ló sọ̀rọ̀ ẹ̀yàn nípa pé káfọ ẹsẹ̀ òun náà ní kápá omi pé lọ́dọ̀ ṣíà tí wọ́n bá sàlù àlàkò sọ́ọ̀tì o tíṣà bá ṣàlùwàlá eléyìí mo rí wọn sọ fún mi ní o nígbà tí mo ń ṣe a-level courses ní Kwara Poly mo rí fúnra mi báyìí wọn sọ fún mi ní 1999 so ìkànnì àwọn lecturer àwọn ní department of statistics and mathematics ní Kwara Polytechnic ṣé àní ó kọlà báyìí ọmọ Ìlọrin ni tó bá fọ ẹsẹ̀ wàhálà yóò pa ẹsẹ̀ báyìí ìsọ̀rọ̀ pàtàkì àánú fẹ́ ànìkan mo rí yẹn clearly because lọ́dọ̀ tí wọ́n lọ́dọ̀ tí wọ́n àwọn ò gba irú nǹkan báyìí àwọn ò gba pa ẹsẹ̀ tí wọ́n so àwọn sábẹ́ ni wọ́n máa ń dùn fún kí alhamdulillah lẹ́yìn ìgbà tó náà bá sọ ayé asuratul maida yìí kalẹ̀ tó jẹ́ pé fífọ̀ lòun ń sọ mo pe báwọn tó pé fífọ̀ ni òun ń sọ tí àyà tó sì jẹ́ pé súnà nígbà Muhammad ó jẹ́rìí pé tó bá wọ ìbọ̀sẹ̀ ó lè fọwọ́ pa àwọn sàbí wa máa ń celebrate ẹ̀ pé ó tán àwọn tán rí ànábì àwọn ni wọ́n ń ṣe ìtẹ̀sọ̀ yìí bóyá kí n fọ̀rọ̀ mọ́mù náà yọ rọ́ṣùn ọlọ́ọ̀tàlá torí ọ̀rọ̀ mọ́mù náà yẹn ló jẹ́ kí n mú tàn jáde ìmọ̀mù náà sọ pé màánà o ó ní tùmọ̀ pàwọn sàábé tàbí inú wọn máa ń dùn ó ní pé anna Allah ta'ala pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala qala fi suratil Ma'idah ọlọ́ba sọ nínú sọ́ọ̀tù maida pé fàksílù wujuhakum wa aydiyakum ilal marafiq ẹ fọ ojú yín àti ọwọ́ yín débi ìgùnwọ́ pàmùsáhù bi ru'usikum wa arjulakum ilal ka'bayn bákan náà kẹsì fọ orí yín àti kẹsì fọ ẹsẹ̀ yín débi kókósẹ̀ ó ní falaw kana ìsìláàmù jẹ̀rìír tó bá pé ìsìláàmù jẹ̀rìír tó bá jẹ́ wípé mutaqaddiman ala nuzulil maida twelve jeril tó bá yẹ kó gba islam before aya maida ni làtúmìlà kọ́ọ̀nù àdíìsì ìfẹ́ mẹ́sìlẹ̀ kófì mansukhan kò bá túmọ̀ sí pé àdíìsì tó gbà wá nípa pé ká fi ọwọ́ pa sọ́ọ̀sì pé ó ti abrogated so ibà ìyẹn báwọn kan náà àwọn kàwárí ṣe fẹ́ claim sẹ̀wé kàwárì gùlùwù ní tiwọn àwọn bó rẹ̀ sì máa pa sọ́ọ̀tì káàfọ ẹsẹ̀ ni o tó bá wọ sọ́ọ̀tì yà bọ́ kìíní ẹ̀ ohun ìwé táwọn sọ pé táwọn ìbá tiẹ̀ pa sọ́ọ̀tì bíbẹ́ rí pé àyà sọ́ọ̀tì máyídà inú àwọn àyà tó sọ kalẹ̀ gbẹ̀yìn náà alukuran ní ẹsẹ̀ rántí dẹ́gbẹ́ àwọn kankan máa ń ṣe mistake táwọn rò pé àyà al-yawma akmaltu lakum dinakum ipe ló sọ kalẹ̀ gbẹ̀yìn ẹgbẹ́ al-yawma akmaltu lakum dinakum ẹgbẹ́ àyà nínú sọ́ọ̀tì máyídà ni ó bẹ̀ gbé main áhìrì ma nazala min al-Qur'an oní ní àwọn ìbẹ̀rẹ̀ Suratul Maida inú àwọn tàbí ònà wa máa dùn pé alhamdulillah ìṣesí jẹ̀rìrì yìí ó kọ̀nfàmù pé káfọwọ́pá sọ́ọ̀tì ó exist láyé ànábà Muhammad kò lè sí tó agbógétì ẹ̀ ó falamma kana islamu mutakhiran nígbà tó jẹ́ pé islamu ẹ̀ ní ó wá lẹ́yìn lẹ́yìn alimna anna hadith ọ̀yọ́ màlúwì a mọ̀ pé hadith tó sàn hadith pé ó pa sọ́ọ̀sì yẹn hadith kan máa lòwe ó mẹ́ pé wọ́n ti ń kàwà àrìjúlà fún tó ń fi wọ́n ṣe ń kàwà àrìjúlà fún láyé àná jùlọ pé wọ́n máa ń fọ ẹsẹ̀ nígbà tán àbáwọ̀ sọ́ọ̀sì adébí tán bá ti wọ sọ́ọ̀sì wọ́n máa ń pa ẹsẹ̀ ni ó ní wọ́wọ́ mo bá yé nù ni anna al-murada bi ayatil ma'ida olóde sàlàyé fún wa pé ìtọ́nà ọba gbà lérò pẹ̀lú àyà máa ìdá gẹ́rù sọ́ọ́ kìí sẹ́ni tó bá wọ sọ́ọ̀tì sí ẹsẹ̀ pàtàkùnù sunna tó mukhassisatan lil aya àdàbọ̀ sunna náà nígbà míì ó máa ń restrict application aya tó gbé ní sèntẹ́nì kankan bá kàkà koran tó ní ah well after all tábà wọn náà koran ọlọ́run ní ká fẹsẹ̀ wá nínà ẹ lè máa mú a ní àwọn àdìsí tó bá tó máa takò koran yìí má jẹ́ ká máa lò ó àwọn tó bá yẹ kó lẹ́kọ̀ọ́ náà ni èèyàn lè ka wá àrìjúlẹ̀kùn ilẹ̀ àlàkàbà yìí wọ́n pẹ́ àwọn onímọ̀ sọ pé rìwáyà tún ṣáàdá lákì máa dá lé rìwáyà tún já àìsà nítorí pé ó lẹ́tọ̀ọ́ pé kéèyàn kà bẹ́ẹ̀ ṣùgbọ́n in tí yóò máa túmọ̀ sí wọn náà ni pé ẹni tó wọ sọ́ọ̀tì tàbí tó wọ kíní là ń ka wá àrìjúlẹ̀kùn láàmú ká fún ṣùgbọ́n tí ò bá wọn kankan wá àrìjúlẹ̀kùn wọn ni èèyàn ó jẹ́ àlàyé lórí ọ̀rọ̀ ṣe ẹ̀kọ́fù kò ṣe kófò nínú májẹ̀mú táàkù máa ń pa ìbọ̀sẹ̀ òun náà ni kó jẹ́ pé awọ méjèèjì pẹ̀lú pé àti ṣàlù àlàáká tó wọ méjèèjì àrínú àwọn onímọ̀ táwọn sọ pé ṣábàrẹ̀ tó jẹ́ pé bó ṣe fọ ẹsẹ̀ kan ó wọ stocking sí ó fọ ẹsẹ̀ kejì ó tún dá stocking wọ̀ ṣọ́lẹ̀tàn sọ́rọ̀ ẹni báyìí tó bá fẹ́ sàlù àlá tó lè pa ẹ̀rọ stocking bẹ́ẹ̀ àbí sọ́ọ̀tì bẹ́ẹ̀ àrínà àwọn onímọ̀ tí wọ́n sọ pé kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ nítorí bó ṣe kọ́kọ́ wọ ẹsẹ̀ kan yẹn kò parí ìmára yẹn àfi kó fọ ẹsẹ̀ méjèèjì tán ó fẹ́ ṣe wá wọ sọ́ọ̀tì ajẹ́nu tán sọ pé kò bá àjẹ́ kó bó ṣe fọ ẹsẹ̀ kan tán ló wọ sọ́ọ̀tì sí tó fọ kejì àlùmọ́hẹ́mù ó fọ ẹsẹ̀ náà láàwù ọ̀rọ̀ ló fẹsẹ̀ rìn jù so májẹ̀mú ni pé kó tó di pé á láǹfààní àti máa wáìpù á máa fọwọ́ pa sọ́ọ̀sì wa yóò jẹ́ pé a sàlùwàlá ká tó wọ sọ́ọ̀sì yẹn torí àdéhùn al-Mughira ibn Shu'ba radiyallahu ta'ala anhu wọ́n lẹ́nu wa Muhammad sallallahu alayhi wa sallam sàlùwàlá ń jọ kan wa masaha bi ra'sihi anabi wa fọwọ́ pa orí àtẹ̀tí ó ní fa ahwaitu li anzi'a khuffayhi òun wá na ọwọ́ láti bá ànábì bọ́ sọ́ọ̀sì ẹ̀ nígbà wọn ni máa ń sàlàyé hadithi wọn ni fi ìjàwáàzọ khidmati lil ulama ó bẹ́ẹ̀ ẹ̀tọ́ pé ẹni tó bá jẹ́ onímọ̀ a lè máa ṣe sáfíìsì kọ̀ọ̀kan fún un ṣe ọwọ́ sáàsù gé ní ẹbí bá wọn kó bàtà ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ nítumọ̀ lókùn ìgbà tí o bá ti sí ìkọjá àlà bẹ́ẹ̀ nínú ẹ̀sìn torí pé nísìn anábà Muhammad sallallahu alaihi wasallam nínú ẹ̀dọ́ yẹ́ pé kì í dọ́lá pàápàá nínú ẹ̀dọ́ ọ̀rọ̀ lànàbí wa máa dáàrí ànábì ò kọ̀ fún mọ̀gẹ́rà fún ìṣọ́bà ó náwó tó fẹ́ bá bọ́ stọ́kì ni ilé ìkòsílá ìlú bẹ́ẹ̀ kódà níbẹ̀rẹ̀ hadithi kánà yasubbu alwadu ala yadi rasulillahi sallallahu omi àlùwàlá oníṣẹ́sọ́wà ànábì sàgbé fi ìjàwáàzó khidmatil ulama ẹni tó bá jẹ́ àfa tó bá jẹ́ onímọ̀ tó tó dédé a lè bá wọn ṣe nǹkan kọ̀ọ̀kan àbí kejì kódà náà nǹkan lè dáṣe fún àwọn náà kódà náà bí sọlá àṣàlá wa sọ fún bó ṣe náwó láti bọ sọ́ọ̀sì yẹn níbi dáhùnmá fa inni adkhaltuma tahiratayn arábìnrin fún méjèèjì lẹ̀ nígbà tí mo fẹ́ wọ méjèèjì mo wọ̀ pẹ̀lú àlùwàlá ni famasaha alayhima ànábì wa pa ó tún wá sí pé obìnrin tó náà fẹ́ ṣe báyìí nínú ilé tàbí tó ń travel tó fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́jẹ̀mọ́ ẹni pé àwọn ti kọ́kọ́ sàlùwàlá ká tó wọ sọ́ọ̀tì ni ẹni tó bá jẹ́ gẹ́gẹ́ inú pẹ́yìn ti sọ ẹni tó bá jẹ́ arìnrìn àjò ó láǹfààní ọjọ́ mẹ́ta ẹni tí ò bá rìnrìn àjò ó láǹfààní ọjọ́ kan arìnrìn láǹfààní ọjọ́ mẹ́ta àdìsí àlè ọ̀gẹ̀lá ànìyàn ونجعل رسول الله صلى الله عليه وسلم ثلاثة أيام وليالي ولياليهن للمسافر ويوما وليلة للمقيم ولا نبوى محمد صلى الله عليه وسلم صحيح مسلم السنن النسائي ó ní ọjọ́ mẹ́ta àtọ̀rú mẹ́ta ànábì pàkalẹ̀ fún ẹni tí ó bá jẹ́ arìnrìnàjò ọjọ́ kan àtọ̀rú kan ànábì pàkalẹ̀ fún ẹni tí ó bá jẹ́ onílé tí ó travel láti fi ká stọ́ọ̀kì rẹ̀ ní táwa bẹ̀rẹ̀ pé ìgbà wo ni a bẹ̀rẹ̀ sí ní máa ka àsìkò yẹn wallahu alam ní tó bẹ̀rẹ̀ sánilẹ̀ dùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé òun náà ni mọ́kìfù Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala òun ni mọ́kìfù الشيخ عثيمين رحمه الله تعالى محمد ابن صالح العثيمين ابن حزم àtàwọn onímọ̀ rẹpẹtẹ ní ẹ̀rọ ìsànilẹ̀ jù èyí wípé èyí ó máa bẹ̀rẹ̀ sí kà nígbà tí àlùwà látìyàn ṣe yẹn àrínà onímọ̀ táwọn sọ pé ìrun márùn lè ní oṣù tí wọn bá jára lé ó sì máa sí sí ẹni tó jẹ́ pé ó wẹ̀ láàárọ̀ ó kì í sọ láti ṣubú ó wá wọ sọ́ọ̀sì ẹ̀bùn ló ń lọ ibi iṣẹ́ ó ti múra kó tó lọ sí masjid wọ́n ní ìrun márùn-ún nù ó gbà pé yóò kí sọ̀látò dùn ó ti kí sọ̀látò sóbò one two three four five ó gbà pé tí wọ́n ti kí sọ̀látò lè ṣá ìtàn tí sọ́ọ̀sì yẹn bá ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ di àárọ̀ ọjọ́ kejì ó sì sí ìsìnkú kò lè fi pé ni tí àwọn mí sọ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ jù ò ka nígbà tí àlùwàlá àkọ́kọ́ bá já mo rò pé nígbà tá àlùwàlá téèyàn fi sọ́ọ̀tì sí yẹn nígbà tó bá já lèyìn ó bẹ̀rẹ̀ sí mọ̀ká òmùgbé tó wáyé pé ta fẹ́ lò nìyẹn ní tí àwọn opinion àkọ́kọ́ yẹn sọ ètò tún jọ òun náà ni kan sọ pé àwùjọ tó bẹ̀rẹ̀ àwùjọ tó fẹ́ parí ẹ̀ sí òmùgbé pé àwọn yẹn fẹ́ sọ twenty four hours nìyẹn tó túmọ̀ sí pé tẹ́ mo bá ṣe àlùwàlá nísìnyí tí mo wọ sọ́ọ̀tì wọ́n ní time wo ló wọ sọ́ọ̀sì ó wọ̀ ní five minutes to ten tó bá ti wá di five minutes to ten lọ́la yẹ́wò mú wà láyé láti pé lọ́dọ̀ tó wáyé pé mo ti lo yẹ́wò mú sí yẹ́wò mú là ahad ó mọ̀ pé màá lọ lo láyìlà yẹ́wò mú ìsìnẹ́yìn tí a pé tán sọ nìyẹn màá lo ọ̀sán sunday àbí màá ka alẹ́ monday tó pé yẹ́wò mú wà láyìlà ṣùgbọ́n ọ̀rọ̀ ilé náà fẹ́ sọ̀rin lẹ́yìn èyí tó fẹ́ sọ nílẹ̀ jù òun ni pé tí èèyàn bá ti wọ sọ́ọ̀sì tán nígbà tí àlùwálé èèyàn bá tó já ìyẹn ni èèyàn ó ṣẹ̀ṣẹ̀ mú àsìkò yẹn kan mọ́sálẹ̀ ẹnìkan sọ̀rọ̀ alátago mẹ́wàá àárọ̀ àlùwálá rẹ̀ wá já tó fi di aago mẹ́fà àrọ̀lẹ́ tálùwálá ń bá wá já tó fẹ́ ṣe tẹ̀jú dé lùlù odò tó fẹ́ tún àlùwálá ṣe ìgbà yẹn la tó sọ pé látò sọ pé masaha alákòfàì tàtàárọ̀ yẹn lábìsà kòfàì tàwádọ́ á wà lábìsà kòfàì mọ̀ pín ẹyẹ ó sàlùwàlá ó wọ sọ́ọ̀tì kò tí ì sí ní hókùnmù mẹ́sẹ̀ pé ó pa ìgbà tó bá tó pa lẹ́yìn bàtà àlùwàlá yẹn já gbogbo ara mọ́ tó máa ń já àlùwàlá tó pé ní ìrìwáyà yẹn sọ pé wàlákìn mẹ̀mbáwólé algorit tó bá jẹ́ wípé èèyàn bá tọ̀ àbórílẹ̀ àgbẹ̀ lásán ni yóò kàn máa pa sọ́ọ̀sẹ̀ ni àdìsí jẹ́rí pánàbí tọ̀ ó pa sọ́ọ̀sẹ̀ tó wà lẹ̀ ṣùgbọ́n mi jánábà tí tó bá pé jánábà tó jẹ́ méjọ ẹ̀gbin ẹni ó bọ̀ sọ́ọ̀sì ó ti yọ nǹkan mìíràn tó tún invalidate ẹ̀ wọn náà ti tẹ̀yàn bá bọ́ sọ́ọ̀sì yẹn before the time ẹgbẹ́ kò sí mọ́sùlùmí tí n bá wọ sọ́ọ̀tì nísìn lẹ́yìn àlùwàlá tí n bá bọ̀ after two hours ìtìláàfù mi lọ́dọ̀ àwọn onímọ̀ pé àlùwàlá òkìlá tí n bá bọ̀ lẹ́yìn two hours irú bíbọ́ tí mo bọ̀ yẹn tí n bá tún wọ̀ padà màá tún tún tí n bá fẹ́ tún tún wọ̀ padà màá tún tà lọ àlàṣẹ mo rò pé bá tí a bá ti bọ̀ tó gbé rìwáyà wá pé àrọ́tòlẹ̀ anze àkọ́fà ẹ̀ mo fẹ́ bọ ànábì òfẹ́ kọ́bọ̀ tí yàn bá ti bọ ìyẹn ti invalidate mercy ìyẹn fẹ́ ṣe bẹ̀rẹ̀ ni so either tó bá yẹ pé six ni ó bá tó bẹ̀rẹ̀ ó túmọ̀ sí ta bá fẹ́ ka yẹ́ ó mú wà láìlà yẹn ẹ rí pé òun ó ju twenty four hours lè tán sọ̀bọ̀ lọ yóò máa retí pé yóò fi kí sọ̀látù ìṣá yóò ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ láìlà tiẹ̀ àbí sọ̀látù sọ́bọ̀ sọ̀látù dùr sọ̀látù làásù tó bá wá ń tó time tó bá sì ní gbogbo ìbádà tó fẹ́ ṣe tálọ̀ aláàrẹ̀ òjá tàbí tálọ̀ alẹ́ ẹja tó kàn ń wáìpẹ́ omi ọ̀gbẹ́ tí mẹ́bí bá ń bọ̀ ni ó qualify pẹ́pọ̀ lọ fẹsẹ̀ so by that time yóò tún complete yawmun wa layla so eléyìí ni ọ̀rọ̀ tó fi ẹ̀sán lẹ̀ jùlọ bákan náà tó fẹsẹ̀ lẹ̀ jùlọ ni pé tí àwọn bá wọ socks tó bá bọ̀ lẹ́yìn ìgbà tí time ti tó àlọ́ alárẹ̀ lẹ́sẹ̀ lẹ̀ tápẹ́jọ́ ni èèyàn travel tó ń bọ̀ nígbà tó dé ubersocks àbó ti fi ṣẹ́ ní ubersocks kalẹ̀ muscle tó ṣe ẹwà valid tálù àlàró fi já bẹ́ẹ̀ náà ni pé tí àbá wọ socks méjì lérí ara wọn èyí tó fẹsẹ̀ nílẹ̀ jù ni pé tí àbá wá èpo ti tòkè èyí tí àbá wá èpo kò má tà tó bá yẹ pé méjèèjì wà lórí ara wọn èèyàn wá èpo tòkè tí àbá bọ́ títí tí. tí òkè yẹn kò yín validate mọ́sùn èèyàn lórí ìsàlẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá wọ ìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sàlùwàlá tó wáìpù yẹn tó wá wọ̀ míì lé lórí kò lè wáìpù lórí tó wà lókè yẹn lórí táwọn onímọ̀ sọ ni pé eh, eh, làmìyẹ́msá alàkínni o làmìyẹ́msá alàfààní kò wá kò kò lam yudkhil athani wọ́n wà tọ́ ẹ̀ so kò kò wọ ẹlẹ́ẹ̀kejì yẹn nígbà tó sàlùwàlà so tó bá yẹ kó méjèèjì ni ló bá wọ̀ papọ̀ ni ló mú bó ti sàlùwàlà tán o ti wọ̀ kan so nígbà tó tún wá yá o tún wá wọ ìmíì àwọn ilé kò lẹ́tọ̀ọ́ àti tó bá yẹ kó wọ́n méjèèjì papọ̀ ó sì gbọ́n yóò wá ìpẹ́ papọ̀ ọlọ́ọ̀ta ọ̀la قولوا ما تسمعون استغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته Time gracias, نعم بسم الله